nínú majority ní ìṣẹ̀lẹ̀ Islam tọkùnrin àti obìnrin ọwà ó ń yàtọ̀ jọra ṣàpèjì ìgbà ayé ṣe ń tìrì ní ìtọ́lọ́ wa dá ọlọ́kùnrin obìnrin yàtọ̀ tọkùnrin obìnrin á náà tètè máa tó ọ̀dá ju ọkùnrin nínú ìṣẹ̀lẹ̀ wọ́n ní ìgbà ayé ti dín lọ́dọ̀ tó wáyé bí ya ya gbé bàbá rẹ̀ ní pàwọ́ láti ọdún tó ṣe bàbá ìtọ́ba lòdì dáhùn ará ibi kalẹ̀ tẹ̀ ẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ àkọ́lọ́ kí ni adúmọ́ mọ́ pé yẹn máa ṣe ọ̀rọ̀ fún nínú ìṣẹ̀lẹ̀ wọn máa ń fa àwọn oríṣiríṣi aláwọ̀ kan wọn ní nínú kọ́ńdà kò ní àṣepọ̀ pẹ̀lú obìnrin èyí ń àpẹẹrẹ inú èyí gbogbo ayé lórí ìṣẹ̀lẹ̀ ẹlòmíì lálàá mo láwọn èèyàn kí wọn máa gbọ́dọ̀ pé wọn brain rẹ ni ọ̀ma kàn ní ọ̀ma rántí mọ́ kọfẹ́ rí ìlànà àwọn ẹ̀kọ́ mi ìlànà ẹ̀rọ lọ́kọ̀ ọ̀ kò rí ìyẹn rántí ẹ̀ǹtẹ̀ ọwọ́ àmì ẹ̀dá tọ́lọ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó fi máa rántí ìjọba lójú ọ̀hún lójú ọ̀hún tẹ̀. àwọn káàkiri ń lẹ orí wọn pé bọ̀ ọ̀sá kò sálà tó ńlá tó nìyẹn jọba ju pé àmọ́ láwùjọ àwọn ilé ìlọ́lọ́ máa ń fún wa láwọn ẹ̀bùn kan mọ́ nǹkan tó bá yẹ kókó bá ń rìn tọ́lọ́ bá fọlẹ́ fún yóò kókó máa ma ìdíkálà ìtumọ̀ ẹ máa rò fún wú sẹ́yìn ẹgbẹ́ bá rìn ìtumọ̀ ẹ máa rò fún wú iṣẹ́ torí pé ẹni rẹ̀ jẹ lọ nígbà tó sùn ọ jẹ lọ tó bá yẹ kó gbogbo nǹkan àrí nígbà tó ní wọ́n jẹ lọ nígbà tá a sùn lọ́la bá máa rántí tá a tún á mọ̀ fún ma rẹ̀ ilé ayé wọ́n yọ àwọn kọ̀ọ̀kan torí pé ẹni rẹ̀ ó yí ní ti babaláwo lè yí nígbà tó bá jẹun tọ́gbọ́n wà lọ fún ayọ̀ ọ̀rọ̀ náà ìyún agbọ́nrin mi rẹ̀ bí táwọn ọ̀rọ̀ pé ẹni tí a fi mọ táàbí màtọ́ ọkùnrin bàlágà ìtún nínú ẹ̀ òun náà ní kọ́lá làtún ní àṣepọ̀ pẹ̀lú obìnrin ẹlẹ́ẹ̀kẹ́ nínú nǹkan táàbí máa mà pé ọkùnrin bàlágà nínú ìṣẹ̀yà òun náà tó máa ti bá ń bẹ̀ ó ti túmọ̀ sí kó dàbí ọ̀la tá a bá ti rí iná lọ rẹ̀ à ẹ fún bèrè kó tó ti rí bàbá à eléyìí ti rí bàbá tó bá wọ́n mẹ́rin yóò ti tẹ́ra rẹ̀ torí kí n rúbọ̀ inú nǹkan tí wọ́n fi máa ma bíbà lára ọmọkùnrin ẹlẹ́ẹ̀kẹta oní ẹ̀lẹ́ẹ̀kì ẹlòmíì lè tó jẹ́ sí bóyá èsì tẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì òní wọn ló ń jẹ ẹ àmì ni ẹlòmíì wọn wọn bàtà ju ọba yìí ọ̀ ń bẹ̀ tí ọba tẹ̀lé ìjọ ọ̀gá tó ń bẹ̀ ẹlòmíì n'i má ní wọn lábẹ́ kọ́mọ́ làásì bí àwọn wọn mọ̀ pé òun ti wọn á wọ èyí èyí ti à láti ọmọ ọdún láti ọmọ ọdún yẹ kéde ẹ̀rọ wò pé tabajiri kan ní mẹ́tẹ̀ẹ̀ta àwọn ìgbàjọ́ kọkànlẹ̀ pé o ti bàlágà ìjọba tí kan ní mẹ́tẹ̀ẹ̀ta bá ti tẹ̀lẹ̀ sí ìlú ti kí ni ọ̀dọ̀ rẹ̀ obìnrin náà lẹ́ obìnrin àwọn àtìtì máa bàlágà sáájú ọkàn wọ́n ti máa bàlágà sáájú ọkàn ló fi pé títí tẹ bàlágà wọn náà kì í sábà jẹ́ pé ọjọ́ orí tí wọ́n máa ń gùn tó ti ọkàn ẹ̀rẹ́ wo ọjọ́ orí wọn sábà gùn tó ọkàn ẹ wá ní wọ́n máa ka àwọn tó dàgbà sí lọ láyé lọ́kùnrin àti lóbìnrin pàṣẹ́ntéèjì àwọn ọkùnrin yóò lọ sókè ju ti àwọn obìnrin kí ló torí pé tí àwọn obìnrin ń fara ọkọ̀ tuntun àlà oyún oyún ẹ̀ nke gbàdára obìnrin oyún ẹyọ kan kò sì di ọkàn mìíràn alájà rẹ̀ jọ gbà àwọn ènìyàn kọ ọkàn bílẹ̀ èrè òní ọmọ kò yẹ nke bóun ti rí kótó ti fóun na onye onye gbogbo eléyìí yóò fi ká máa mọ̀ pé obìnrin fara ṣiṣẹ́ kù jọ ọkùnrin rẹ̀ àwọn ènìyàn ẹja kiri ká máa lọ kó ká máa lọ gbò ká máa ẹ eléyìí bí ẹbí báyìí wà nílẹ̀ díẹ̀ àtúnṣe ìdárayá náà nì <laughs> lóbi dẹ́jú náà wọn ni wọ́n kọ́kọ́ gbó ẹ̀rí bàbá fífi ẹ̀ àwọn fífi wà níbi ìdọ̀dà wà ní ìgbàjọ́ kò tí mo tó mọ̀ yìí tó ẹ̀yin fífi ẹ lọ owó obìnrin tó bá pé fífi ẹ̀ ní bí ó ṣe ní ìjẹ́ òun wọ́n yàtọ̀ sẹ́yìn àwọn tó kò bá lọ kí wọ́n lè bá tètè tẹ́ tí wọ́n bá tẹ ní ayé ìlú ìtumọ̀ lọ. nígbà tó wọn tó kẹ́ nígbà lágbà nínú ẹ̀ náà ni kò sí menstruation nǹkan oṣù kódà kọ́ mọ́mọ́ ọ̀dọ̀ ọdún mẹ́sàn-án lọ tó bá ti ní mo ṣe nǹkan oṣù báyìí kò sì parí. ìyẹn ó kí ni obìnrin wa jọ environment náà yàtọ̀ sí ṣé environment bá gbóná obìnrin sì máa ń bàlágà mọ́ tí ó hot gan obìnrin àti mọ̀tò àti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ máa ń obere su tútù bẹ́ẹ̀ lọ obìnrin sì bàlágà mọ́ bákan náà oúnjẹ tóbìnrin bá ti pèrí nǹkan dáradára jẹ lébi <laughs> ti na alábọ̀tọ́ oní àná kí ma menstruation nínú na sọdá bàlágà onáàní tí ọyàn wọn kọ yọ wájú yọ tó dé ilé ìtawà náà ti mọ̀ pé àpẹẹlẹ ti gbogbo ẹ̀ kọ́lá bàbá ti nàìjíríà olóbìnrin mi ní ìsìn nàìjíríà wọn ò tó nǹkan ọ̀rọ̀ à ń ọ̀n bẹ láyé tó sì nǹkan oṣù láyé ó sì bí àlọ́ ẹ̀yẹ́ wọn àgbo nàìjíríà ti nàìjíríà bá ti sọ́ọ̀kì àwọn tí ọ̀rọ̀ máa bí lábòjú tó wọn sí ọ̀rọ̀ máa bí tí nàìjíríà bá ti sọ́ọ̀kì báyìí ó jà kàn. ìdí ó ti parí náà nìyẹn ọ̀nà ọlọ́run ti ẹ̀ tẹ̀wẹ̀ túbọ̀ tó máa rán tán èyí mẹ́rin sísè ọmọ wa tọ́lọ̀ ń bá dé obìnrin ìtura àti máa rẹ̀ rẹ̀ bákan náà wọ́n máa ń mọ̀ pẹ̀lú kí wọ́n kù ní wọn wà fáwọn mẹ́ẹ̀ẹ́dógún pé àwọn máa ń yára gbẹ́tọ́ wá tó náà wọ́n èyí tó fi sí àtẹ̀sí nǹkan bá mú tàbí bí ara rẹ̀ bá ní kọ̀ǹpútà wọ́n èyí tó fi sí nínú bàbá ìgbà tó bá lóògùn ní oní ọmọ ọgbà ní sáyẹ̀nsì tí mo sọ. náà tó bá tún lóògùn ní bèrè àwọn ẹ̀yà wọ́n sọ fún ọ ṣòro bèrè àwọn ìyàwó rẹ̀ náà ìgbé ìyàwó mi adúlé lọ́wọ́ àwọn ọ̀gá tó ní sẹ́yìn àkọ́kọ́ ó rí i pé kò tó fi sí.